orí st andrew ibans school ọ̀yọ́ lọ́dún nineteen thirty ọdún nineteen thirty nine ẹ̀yin ọ̀rẹ́ mi bí òwe bí òwe ni àánú ìlú akídìgbò ọlọ́gbọ́n ní jó ọ̀bọ̀ràn ní ìmọ̀ ìtàn tí ó sọ yìí ìlú akídìgbò ni èmi ni ẹni tí ò lu ìlú náà ẹ̀yin ọlọ́gbọ́n tí yóò jó àti ọ̀bọ̀ràn tí ó gbọ́ pẹ̀lú àwọn àgbà máa pa òwe kan ẹ òbí bí wọ́n ṣe pa á na wọ́n ní bí ewu ẹni bá jó orí orí a máa yá ni nígbà tí mo bá gbé ìlú mi tí mo bẹ̀rẹ̀ sínú òfẹ́ kí ẹjọ́ mi gbà tí yàmùyàmù bá ta ẹsẹ̀ wáìwáì tí ẹsẹ̀ rò sì báyìí lọ́gba kàkà bẹ́ẹ̀ mo fẹ́ kẹ́ ẹ yóò tẹ̀lé tẹ̀lé kẹ́ ẹ yóò tó bẹ́ẹ̀ tí àwọn ọkùnrin yóò máa dọ̀bálẹ̀ tí àwọn obìnrin yóò sì máa kúnlẹ̀ níwájú yìí nígbà tí ijó yín bá dùn mọ́ wọn. ṣùgbọ́n méjì tí ẹni láti ṣe ni pé nígbà tí ẹnìkan bá ń sọ̀rọ̀ nínú ìtàn yìí ẹ ò fi ara yín sí ipò olúwa rẹ̀ nígbà tí ẹnìkejì bá sì bẹ ẹnìkejì lóhùn ẹ ó ka ìwé náà bí ẹni wípé èyí ni ẹ jókòó tí ẹnìkan sọ ìtàn ìgbésí ayé rẹ̀ sílẹ̀ fún yín tí ẹ sì fọ́ sílẹ̀. n fẹ́ sọ̀rọ̀ púpọ̀ nígbà wọ́n gbé ìlú mi ní èsì wọ́n sì máa lù mo fẹ́ kí ẹ̀yin náà tó agbádá yín ṣe fún ijó jíjó kí ọ̀rọ̀ náà lè ṣe dọ́gbadọ́gba gẹ́gẹ́ bí òwe àwọn àgbà tó wípé èmi lè jó ẹ̀yin lè lù kòkòrò méjì ló pàdé òwe àgbà ni o èmi ní àkàrà ògùn ọ̀kan nínú àwọn ògbójú ọni ayé àtijọ́ ó olóògùn hánhán sì ní pẹ̀lú bàbá mi ní ẹgbẹ̀rún àdó atọ́ rẹ̀ jẹ́ ẹgbẹ̀rin òǹdè rẹ̀ sì jẹ́ ẹgbẹ̀ta ọ̀tàlélúgba sì gidi níbẹ̀ nílé wa bẹ́ẹ̀ sì ni àwọn ọ̀sán ibẹ̀ wo ṣe fi ẹnu sọ àjọ̀dún ní sọ ilé ní bàbá mi bí òbá sí nílé nítorí kò sí ẹni tí wọlé rẹ̀ lẹ́yìn rẹ̀ ìwọ ni bàbá mi ṣe lóògùn tó yìí sílẹ̀ kò mọ̀ ká bá ìyá mi nítorí pé ògbólógbò àjẹ́ ni ó ti yé yìí òmí ọ̀rẹ́ mi bí ò bá tí ì ní ìyàwó jọ̀wọ́ ronú dáadáa kó tó ní nítòótọ́ ìyàwó rẹ ni ó máa bomi fún ọ yóò sì máa wá oúnjẹ fún ọ yóò sì máa púpọ̀ nínú àṣírí rẹ ọlọ́run ti dá obìnrin mọ́ ní tímọ́tímọ́ tó fi jẹ́ pé sàṣà ọ̀nà ni wọ́n ò lè gbà mọ́ ni tí mo bá sì sọ ojú bàbá mi nípa ìyàwó rẹ yìí ẹ̀rù àbá ọ gidigidi ní àkókò ìgbà kan ọmọ mẹ́sàn-án ni bàbá mi bí èmi àkàrà òkú sí o èmi àkàrà òkú sí ní àkọ́bí gbogbo wọn ìyàwó mẹ́rin ni ó ní pẹ̀lú ìyá mi sì ni ìyá ni gbogbo wọn òbí mẹ́rin èyí tó tẹ̀.